alhamdulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run bọ́ ọmọ tó láàrẹ́ gan ọlọ́run kí ó tún ṣe ń rọrùn fún wa láti fi pàdé lónìí láti wá máa tẹ̀síwájú nípa ohun táwọn fi ń wá sọ̀rọ̀ nínú kíra ọlọ́run ẹ̀kọ́ láàrin ìgbẹ̀rẹ̀ abẹ́ ọlọ́run ọba kó jẹ́ ó yẹ wa abẹ́rẹ́ nínú àmì ẹ̀kọ́ tó ṣe wá láǹfààní ìnáwó aláàtò ti ṣẹ́ nínú ọ̀dí ẹ̀rùn láì nínú ṣẹ́ kọ́ nínú

nígbà tá a bá débi káfí yànnà náà olùgbàgbọ́ ọ̀dọ́dọ́ á sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́mọdé ń sọ̀rọ̀ ṣùgbọ́n ká lọ mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti gbọ́ yá ayé wa ìlàbí na áàmù níta ọ̀nà àwọn sọ̀hábà nígbà mọ̀hámù sọ́lọ́ àríwá lọ sọ́lọ́ onítọ̀ bá ti gbọ́ yá aya sílẹ̀ torí pé ó túnmọ́ sí ọlọ́run fẹ́ pa ọ́ láṣẹ kan nìyẹn

gbàgbé gbàgbé lọ ọlọ́run ọba ọba tó láàrẹ ní oríṣẹ́ bá wà ní àdìmájáàlì àwọn ibùjókòó àwọn àfáà onítọ̀fí wọ́n nírú àwọn ibùjókòó wọn ni àwọn àgbà nínú wọn wọ́n

òdodo níwájú wa. má bà fóònù mi jẹ́ torí ọlọ́run. Thank you. حتى الرحمن ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó ní ẹ̀yìn olùgbàgbọ́ ọ̀rọ̀lọ́ ìdáàbíra àkún tọ́fásà ṣùn ilé máa já ní fọ́fásà ṣùn yọ́fásà ìlà ìlàkún ọlọ́run ní sábìlà làkún káfásà fún ẹyẹ mẹ́tẹ́ ní ìsì tẹ́bàlẹ̀ ìlú wọn ti kọ́ náà lọ́kùnrin áàmì náà ẹ̀rìgbẹ́ wọn ní ìsìn wọn. wọ́n kàn wọ́n ra fi kékeré kan kó lè bá a bá a ìgbọ́n máa gàgà náà kọ́ lẹ̀ lébẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ ṣùgbọ́n nítorí ìjọba ẹlẹ́ẹ̀kejì ó lè bá a bá mú wájú àlékún já wájú wájú bí mọ́. ìdáàkí ìlànà fún kàfásà òun bá ń bẹ nínú àwọn ibùdókọ̀ wọ́n wá gbọ́dọ̀ kí àwọn ní irú àwọn nínú wọn ní wà kẹ́ dókòó sí kí ń àmì ìsọ̀rí pé ibùjókò ojú ọmọ ni àmì ìnílẹ́jì màjáàlì sòrò ìdíje ìlú ìyẹ́rọ lára àti àjò torí kókó gbogbo àwọn àkọ́kọ́ bá sọ náà lótú ọ̀sà tẹ́ ẹ bá wà ní ibùjókò ọ̀gbìn bí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìrántí ọlọ́run tẹ́ ẹ bí ń kẹ́kọ̀ọ́ ẹ tẹ́ ẹ bí ń sọ̀rọ̀ nípa ogun ẹ̀sìn. tẹ́ ẹ bí ń pètòkè ọ lórí ìbẹ́ ti bọ́ lọ́rọ̀ àwọn ọ̀tẹ́ tẹ bá wà níbi irú àwọn àdókò báyìí tí wọ́n á sọ fún yín tàfáṣà ẹgbàrá nínú níbi àwọn torí pé nígbà náà tí àwọn ní bàbá tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run àbọ̀ ọba tó láàárẹ̀ ga kálukú máa ń fi ahun pẹ̀lú àyè ayé ti tó jókòó sí kò ní bẹ́ẹ̀ kó mbẹ́ torí pé oríire ń bẹ níbi tí èèyàn máa wà nírú àwọn àjókòó báyìí torí pé ọlọ́run ọba ìfọkànbalẹ̀ ìrọ̀rá ọlọ́run máa ń ṣe é fún yàn látọ̀dọ̀ rẹ̀ torí pé yàn ní kò

fàfáàhù ẹ̀sùn fúnra yín ẹ̀gbàrà yín láàyè ẹjẹ́ ká yọ ọ́fẹ́ sí torí kẹ́tẹ́ ẹ bá dé ń ṣe bẹ́ẹ̀ yà fàfáàhù káàkiri ọlọ́run ọba náà mọ̀ tẹ̀yìn náà láàyè tọ́ ọba ti fúnlẹ̀ máwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ní ìmúlẹ̀ tọ́ ọba mú ìfún pinpin bá ẹlòmíì tó yàtọ̀ sí ẹ ní mú ìfún bá wọn nítorí amẹ́ríkà dé tàwùsírò wálẹ̀ kan ní alìmọ́dé ní kẹfì rọ́ṣùmọ́wùlọ́wùlá wọ́n ní nítorí pé àlìjọ́sá ní ní ti dàmú nítorí yẹn bá ti lọ́wọ́ mùsàlẹ̀ ẹ máa tọ́wọ́ anábà muhammad ó ní wọ́n lọ́wọ́ ìyàwó mi làbí ọlọ́wọ́n kò ní ní máa ọmọ ẹ̀mí ènìyàn kan lọ́wọ́ tàbí sì lọ́wọ́ màsìnà ما كان العبد في عون اخيه لو في باتي ينو باتي جاوني دي ما ما يا ري ني سوسي قال يعني دي باتي انا ما يا ري ني سوسي انا ما انا لا اذا جينا لا من ترسا سليم جالين فقط يا مصاحب يا مصاحب وقت مرة مني níbi àníbà Muhammad sallallahu wa sallam gbàdú tó ń ta àwọn dáadáa ní ìgbẹ́ bí bí yẹn bá ṣe ọlọ́run tó ń ṣe irú rẹ̀ fún mi ó ní wà mọ̀n sásàrọ̀ mùsùlùmí sásàrọ̀ lọ ẹni ọba bu ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kan láṣìírí ọlọ́run bá ṣe lè tiẹ̀ náà irú dáadáa tó o bá ṣe lọ gbà wá náà irú náà lọ ọlọ́run ọ̀dà yìí tó bẹ̀rẹ̀ ọ̀sà ni wa lọ́nà mi sọ yìí jẹ́ bábúkà ẹ̀wọ̀n bábúkà ẹ̀dáàrùn ẹgbàrá yín láàyè ilé ọlọ́run ọba ọba tó láàrin jáfẹ́ ẹgbà láàyè bẹ́ẹ̀ bá ti ń gbàrá yín láàyè bẹ́ẹ̀ ọlọ́run الذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وإذا قيل انشزوا وإذا قيل انشزوا فانشزوا فانشزوا àkùrá ni ọlọ́wọ́ ọba arúgbó àlùkò ní wáyé sáà. wàyíká sí ìlànà ìdùnnú máa ń lò ìdùnnú wàyíká sí ìlànà ìdùnnú máa ń lò ìdùnnú. aláwọ̀ ọba tó láàrin gárí tí ọba bá tó láàrin ẹ má kàn mẹ́jọ jẹ́ pé ń gbàgbà bá fẹ́ jòkó dọ́lọ́rùn ọba bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní yára bọ́bá wà jọ wọ́n ha sóbò ló wà fọ́fọ́ ọdún mọ́ṣáláṣí ọlọ́ọ̀gùn wa. yóò tètè dé tí yọ ìjọ láti wá tètè dé wá kẹ́kọ̀ọ́ kò ní kò tètè yóò wà máa nìyí mi káàkiri kí wọn lọ yóò وإذا قيل انشدوا فانشدوا يرفع الناس الذين آمنوا ọlọ́run bàbá tó láàrẹ́ járí tó tí wọ́n bá ní ẹ̀dìdé ńlẹ̀ ọya ẹ̀yìn ẹ̀dìdé tẹ́yìn náà fẹ́rẹ̀ ńlẹ̀ lọ sí ibi ìtọ́ ọlọ́run wá jí àdéhùn bí ó ní yọrùn fáìlì láàrùn lábínà àmàánú mẹ́rin kún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú ọlọ́run gbé wọn ga wọ́n tó ilẹ̀ ẹni mà dáràn ọjà bẹ́ẹ̀ náà làwọn tá a fún ní mímà ọlọ́run ní àgbè wọn gbà wa ìmà ìmà tó o bá ti ń lọ ẹni mù nínú a tó o bá ń lọ àlẹ́ ẹni mù nínú ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ sí ẹ̀sìn ọlọ́run bá kó orí nínú pẹ̀lú ẹ̀. anábìá mọ̀hánmá lórí ìrànwọ́ ọlọ́run máa ń fún ẹni tó níbi àjẹ̀ǹdí òjì rẹ̀ ẹni ọlọ́run bínú ẹ̀ ẹni tó ṣe pé ìbínú ọlọ́run bẹ lórí rẹ̀ ọlọ́run sì fún lọ́wọ́.

tí a ń bá wọn ọlọ́run ọba kò wà ṣe náà ààrẹ sí gbogbo ọ̀rọ̀ lẹ̀ lọ́yà yàrá mi ẹni ọlọ́run fẹ́ràn a máa fún tó bá ṣe pé nǹkan burúkú lówó ni kò yẹ ká tó lọ ṣùgbọ́n nínú àwọn ọlọ́run eléyìí tó túmọ̀ sí wípé ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ náà a máa fún lówó ní ìrọ̀pá agbọ́miyé ẹni ọlọ́run bá fẹ́ràn a máa fún lówó ẹni tí ò fẹ́ràn náà a máa fún lówó fíláwọ́n náà lówó pọ́ọ́rùn náà lówó ọlọ́run lókè ní ìrọ̀pá agbọ́miyé ó ní ṣùgbọ́n ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ìfẹ́ nìkan àtẹnudọ́gba fẹ́ràn tọ́lọ́run bá bá ẹni ṣèyàn ló ní mímọ̀ ẹ̀sìn tí ṣe ń lò ó ọlọ́run bá fẹ́ràn ẹ̀ torí pé ẹni tọ́lọ́ ọmọ ọba fẹ́ràn kò ní fún tó bá jọ bí ẹni tó nímọ̀ ẹ̀ẹ̀mọ̀ ni kò ní mà torí mà ní fi ṣe lápá kò ní lò ìmọ̀ ẹ̀ àlọ́ tẹ́ ẹ bá ka Al-Qur'ani láti dúró fún Fatiha dé Suratul Nas ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan tọ́lọ̀ ní sọ́fà nàgbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wípé sọ wípé kọ́lọ̀ ń ṣe àlékún kẹta fún ọ ẹ̀ àyàfi tẹ̀ ọ́ ìrẹ́ ọlọ́run ṣe é jẹ́ kí nǹkan báyìí tó ti fún mi kọ́ pọ̀ sí kò sí ààrẹ wà kó rọ́ọ̀bì nílẹ̀ wà kó rọ́ọ̀bì nílẹ̀ ọlọ́run tó kọ̀ máa ń jà nílẹ̀ ọlọ́run máa sọ wípé ọlọ́run bí máa fi ilẹ̀kùn sí máa tọrọ rẹ lọ́dọ̀ ọ̀rọ̀ ìmẹ́rin ọ pàtàkì púpọ̀ orí ìrírí tó pọ̀ ní ìbẹ̀ ńbẹ̀ yàrá ìlàrú làbínà. ọlọ́ni àwọn onígbàgbọ́ òdodo nínú yín àtàwọn tí wọ́n ní mímọ̀ ọlọ́run láàgbé wọn ga tí kì í bá wa sí ọláàmù àtàgbéjà tí ń bẹ níbi rẹ̀ bóun ni ádámù ti lọ lọ́gbà mọ̀lẹ́ta àwọn tí wọ́n mọ̀ sí ilé bọ́lọ̀ ti dà tọ́lọ̀ wọn bá lòun ọjà tán jẹ́ ń sọ fọ́lọ́ wípé àtẹ́jẹ́ àlòfin ha máa ń yòókù sí ìròyìn ha. ونحن نسبح بحمدك ونقدس لك قال ẹ̀dá kò tó yìí tọ́lọ́ ọ̀rọ̀ ọba tó láàárẹ̀ ga ẹjá ọjọ́ gbá àwọn nǹkan tá a fẹ́ sọ yìí ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó sọ ọ̀rọ̀ lẹ́ka tó mọ̀ fẹ́ dá ẹ̀dá sórí wọ́n ní sọ fẹ́ dáhùn tí ó mọ̀ ọba bẹ̀ jẹ́ kí wọ́n máa tẹ̀lé ara wọn lẹ̀ gbogbo ẹ̀ lẹ́ńṣe lónìí ń ka fún ọba ti tó kí ló fẹ́ fún wọn ṣe ọlọ́run wá sọ fáwọn màláìka ń jẹ́ nàìjíríà pé àlámú náà jẹ́ ọmọ mọ́ mọ́ sí wípé ọlọ́run ti temi yìí fẹgbẹ́ eyi ntí mo fẹ́ dá èmi lórí ntí mo gbà lérò pẹ̀lú èmi lórí èmi. ọlọ́run tí ó yá àwọn kó òun wọn lọ torí kò mọ ju ọ̀rọ̀ ní ìrọ̀pá agbọ́mi ó wá fẹ́ di ọlá fún ádámà ádámà ọlọ́run ọba ọba tó láàrin gbà kú gbogbo la fún ádámù rẹ̀ ó lágbára àti fún lówó táwọn ẹlẹ́kọ̀ọ́ síbẹ̀ láyọ̀ ọlọ́run wá ṣe mí ọlọ́run wá fún ní ìmọ̀ táwọn mọ̀láìkọ̀ rẹ̀ ǹjẹ́ ọlọ́run لا علم لنا àwọn ọmọ ìgbẹ́ta ní tọ́ ọba ti wà kó fi ní ìrìn wá wọ́n sì yàtọ̀ sí èèyàn tí ọmọ àfàtàrí jáun jẹ́ ọmọ kọ̀ọ̀bá o ní yàrá ọdún ẹwọ̀nà sáà ẹwọ̀nà sáà lọ́dọ̀ àwọn ọ̀fẹ́ra wọn ń tẹ́ understand understand irọ́ ni understand ọmọ ẹ̀dẹ́ ènìyàn bàkà ní ìdáná ìsára sẹ́yìn dada ìyàn pọ̀ wàhálà pọ̀ àwọn mọ̀láìkà ní àwọn ọmọ mẹ́rin àdínú lábí wa ó fi yóò mọ̀ wá ọlọ́wọ́ á ní rẹ̀ ádámà máa sọ gbogbo ẹ̀ wọn ádámà wá ń sọ fún wọn bàbá ádámà wá sọ fún wọn tán ọlọ́ní ẹ̀yìn mọ̀láìkà àjùlọ́dé kí lọ́dẹ́ tọ́lá wọn bó omi fi nǹkan ní ìṣàjùlọ tó bí màá ìmẹ̀lẹ̀ ẹ dàpọ̀ gbogbo ẹni tọ́lá ń sọ di ànábì rẹ̀ láyé kí lọ́dọ̀ mi wọn kàn wọ́n dà sí ìmánì ìmánì yóò jẹ́ sẹ́ ní ìmọ̀ tí àwọn tí wọ́n ń bẹ lásìkò wọn nínú ẹ̀ wọ́n ti kọ́rọ́ fẹ́rẹ́ ti dárí ìgbàlọ́wọ́ ní ìmọ̀. إنه كان صديقا ọlọ́run ní rántí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ànábí Ibrahim ó ní Ibrahim ìnáwó kánà sí sí kan nàbí yá olódodo ní ànábí ọlọ́run ọ̀yá ìjẹ̀ ولا عين عنك شيئا يا أبدي يا قد جاءني جاءني من علم ما لم يأتك فاتبعوني فاتبعوني

bọ́ bá lóhun ó bá tó gbó lọ́wọ́ abẹ́ sọta lọ́tọ́ tó fi mọ̀nà fíyàn bí ró ṣùgbọ́n ìrẹ́ ọlọ́run ìrẹ́ bàbá mi ọlọ́run bá mi ti fún mi ní mà mẹ́lẹ́mú ìmọ̀tún sí lọ́dọ̀ rẹ pàtàkì. ìrẹ́ bàbá mi bọ̀ bá ní ṣòfò tó ò ní sọnù èmi ọmọ rẹ lọ́tẹ̀ torí pé ìmọ̀ ti dọ́mọ ojú bàbá rẹ kì í ṣàgbà kì í ṣọjọ́ orí ìmá tóbi ìmá tóbi ìmá tóbi yàrá ìlàwọ̀ ìlàmínà آمنوا منكم والذين كنتم ẹni ọlọ́wọ́ bá bá tọ́lá rẹ̀ jábá ní wọ́n jáde rẹ̀ síbi kékọ́ wá wá mà ó sórí bọ́ọ̀bá wá lóore ọkàjá sínú nínú náà ọdún òní bí sẹ́yìn tí ọ̀gá fẹ́ hàn kìí ní fẹ́ ẹni ọlọ́wọ́n bá fẹ́ ilẹ̀ ayé nínú ẹni torí bọ́ọ̀lù ibú ló ní bá ìmá pàtàkì débi wípé ọlọ́run tó fi mọ̀ sí ìyàtọ̀ láàrin àwọn ẹ̀mọ́ láàrin àwọn ẹranko yẹ́tà àlúnákà máa ra wàhálà láwùí Olùkùnrin lákùn kọ̀ ìrìnlá. Ọ̀pàdà lónìí ọ̀dọ́ lọ sí ọ̀pàá. Wà ní àìlà pẹ́ ọlọ́dúnjẹ́ sàánú mẹ́ta máa gbà á òṣèlá àwọn ọlọ́dún obìnrin ṣe ńlá léèrè ìdí kí ni tó ti tí gbọdọ̀ jẹ ọlọ́dún kó lé fún wa lẹ́sì pé bá àwọn nǹkan tó ẹ má mú gbó ẹ má mú sìgá nǹkan tó máa ní ẹ máa jẹ ẹ̀dùn tọ́lọ̀ olúwa máa àìlábùdó mẹ́ta ẹ̀dígbà wà rí mùsáàlì rí bẹ́ẹ̀ náà ni ohun tí a já tàbí ẹranko àbìjà tẹ́ ẹ ti kó lẹ́kọ̀ọ́ ìtọ́ba pa fún yín ẹgbẹ́ ìwà àjọ mi yé wà máa àìlábùdó. من الجوارح bẹ́ẹ̀ bá wá ń ka ọ̀rọ̀ sọ́rẹ́dù nínú dúdú nínú islam wọ́n ó ní wípé àìkẹ́lùgbò ìmọ̀ aláàmù àjáta àkọ́lẹ́kọ̀ọ́ àgbàtò mímí bọ́ bá sọdẹ tó bá pa àlè jẹ́ ṣùgbọ́n ní kí eléyìí tá àkọ́lẹ́kọ̀ọ́ tó bá nú àyà ní pé Wàmáà àwọn ẹranko abidjan bí ajá ẹ mọ̀kálìbínà wọn náà bá jọ mọ̀kálìbínà kálíbù má àlámùtún nínú àlìjàwárí mọ̀kálìbí tẹ ẹ fún sọdọ ọlọ́run ní fàkùlù mi máa àmùtàkìmọ̀ àlẹ́ ní táwọn àyìnbó bá mú kalẹ̀ fún yẹn jẹ́ ìgbélé ìjọ ọba lẹ́kọ̀ọ́ ìjọba يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير والله بما تعملون خبير الأمر منك أن أفضل

nǹkan jáàjù tó lọ́la jù tọ́lọ̀ ní fún ìtàn fún yàn. nǹkan jáàjù tọ́lọ̀ ń tún lè fún yàn lẹ́yìn pé yàn jẹ́ mùsùlùmí ó ní kọ́lọ̀ fún yàn mọ́. torí eré tí àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ń bá tiẹ̀ láwọn máa ń fẹ́ sẹ́yìn pọ̀ yìí máa fún wọn. nítawọn yóò bí wọn léèrè kan tó dé ọlọ́run ní wọn bí ọ léèrè nǹkan báyìí nǹkan báyìí nìyí dáhùn àfá wá ní ìmọ̀ tí máa ń ṣiṣẹ́ mẹ́rin lára èèyàn ìmọ̀ tí wọ́n ló fi mọ̀ pé ìmọ̀ pàtàkì ìmọ̀ máa ń ṣiṣẹ́ mẹ́rin ó pé ọlọ́run mẹ́jà ìmọ̀ máa ń ṣiṣẹ́ mẹ́rin ó ní ẹnìmọ́ ìmọ̀ yóò nílò ṣẹ́kà àǹkà ẹni ọba nímọ̀ yìí dá òfin ọlọ́run iye méjì ọkọ̀ọ̀kọ́ kú lálá àmàrí ilé náà tí màá bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ torí ẹlòmíì ń jẹ́ mùsùlùmí kò tún báláǹsì mo máa ń rántí ọmọ wa kan ọlọ́mọba ṣe dáadáa ó ní létà ni o lẹ́yìn bí ọdún mẹ́wàá tó ti ké ọlọ́run ti dàáfà ni ó wá ní ah ó ní nígbà tí wọ́n kọ́kọ́ mú mi wá sọ́dọ̀ yín yẹn tẹ́ni wa máa kí n bẹ́yìn náà wà bẹ́yìn náà mọ̀ wá kí n bá wà lẹ́dẹ̀ mò ń wá lẹ́kẹ́ tí n bá ti lọ bòmí mò ń ó ní bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà ló wà ó ní bóun ṣe ń ṣe ó ní òun kàn wá wọn pé èwo gẹ́gẹ́ wá lọ́nà nínú méjèèjì ó ní sì lóyún àti òun sáà wọ́n dọ̀ ní tí òun sáà ń kẹ́kọ̀ọ́ lọ tí òun sáà ń kẹ́kọ̀ọ́ lọ lọ́lọ́run wá ń yọ tọ̀ hún yẹn kú lẹ́nu òun jẹ́jẹ́ ẹni tá à ń sọ yìí ní ìsìn ọ̀hà àlùkòrán ni ọlọ́run ṣàánú bàbá rẹ̀ ó ní mú wálé kí bí ọba mú wálé kí bí ọba ti sọmọ nínú yọ́sọ̀mọ́nù ìmọ̀ máa gbéyàn méjì pọ̀ fún ẹ̀lá fún ní dáa bí àwọn tó mélòó kan sẹ́yìn wọ́n wá lọ máa yíkẹ́ àwọn kan wọ́n máa sọ̀rọ̀ wọ́n kó máa kó ní kí ló mú akó máa kó ní ẹ̀sìn wọ́n láwọn tí ìṣe mùsùlùmí wá bá wọn wọ́n ní mùsùlùmí ẹ̀ mọ̀nà ẹ̀ mọ̀nà bí islam yìí sojú ọ̀nà kí ló dé wọ́n ní tí ẹni tó bá mọ̀nà á máa tọrọ mọ̀nà ọ̀nà téèyàn tó máa tọrọ rẹ̀ wọ́n ní pé mùsùlùmí dojoojúmọ́ lẹ̀ ń tọrọ yìí ní ìrìnàṣẹ ẹ̀rọ ìyá ọlọ́run pé ọ̀nà tàwọn ni wọ́n sì kú ọ̀nà ìgbà sílẹ̀ ọ̀rọ̀ gbogbo àpò àìsí máa nì ọbẹ̀ ẹgbẹ́ mẹ́ta ń bẹ̀ mọ́ dààmú rẹ̀ bí títí títí wọ́n jáde kúrò mẹ́ta mọ́ wá dààmú rẹ̀ lórí ẹ̀ lórí ẹ̀ ẹ̀gà ń ẹ̀gà ń ẹ̀gà ń sọ náà irú àwọn ọmọ ẹgbẹ́ wá sí Islam ẹ̀yìn wá sí Islam tó wọ́n ní àti wá ní ibi àtọ́kọ̀ rẹ̀ àtọ́kọ̀ rẹ̀ kìíní ìbọ̀kọ̀ rẹ̀ nìyẹn ìgbà tí ẹ̀rù tó mùsùlùmí ó ń wo ti Ìsìláàmù yẹn bàbá àwọn mùsùlùmí ní ilé òótọ́ ìyá àwọn àwọn ilé Ìsìláàmù táwọn kí wọn àwọn ẹni kí wọn àwọn ẹni kí wọn pé ohun ọmọ ẹ ní fún ẹgbà ìlà wọn kì í bọ́ ìfọ̀rọ̀ ìdìbò tó fẹ́ náà ní wọn tọ́ oníbàárọ̀ wà ní kí n bá wá ní kí n padà ní ìsìn ẹ máa wò jáde ó lè rí tí ò ní ṣe padà ó ní ẹni ní ṣe dáadáa sí ní pọ̀ jù pé kí n bá ní mo padà sí Islam ti máa di ìṣe rẹ̀ nítorí pé òun ló ṣe bá òun ló ṣe bá òun ló ṣe bá ìbọn Islam yìí náà tẹ́lẹ̀ àwọn ojú ìdájọ́ bẹ̀rẹ̀ ó wọlé máa dájọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní kí nípa ní ti bọ̀wọ̀ fún ọmọ àlùwà láti fún ọmọ àlùkì fún ọmọ mẹ́ta gbàdúrà sí tí wọ́n lè sọ báwọn àtàwọn àbúrò ní ṣe mùsùlùmí ẹ̀ mọ́nà ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ ló ń tẹ̀sí màkọ́ wà lóun torí rẹ̀ lórí òkú ọlọ́mọdé ara jẹun bóyá ọmọ ẹ̀lọ́pàá lọ́ ìmà ara ṣé tí màá kọ́kọ́ ṣe ni wípé yóò gbé iyèméjì kú lọ́dọ̀ iyèméjì kú lọ́dọ̀ Ara aṣẹ́ tí màá ṣe ni pé ìmọ̀ máa ń gbédọ̀ tí kò lára ẹ̀. Tẹ́ ẹ bá rẹ̀ tó ń pera rẹ̀ lóní mímọ́, tó jẹ́ pé ìdọ̀tí ò yé máa bẹ lára rẹ̀. Ẹja pẹ́lẹ́ yìí ò mọ̀, torí kò lò máa. Ìgbà ni ọgbà ìyàwó yàrá. Bí wọ́n ní ọlọ́wọ́ pààyàn kan. ní gan ni ìborí ibi ń kún sẹ mọ pé lẹ́yìn ọdá rẹ níbi tó ní ara ṣe é ní mọmọ dídọtí kò ṣé ẹ rí tó pè o lọ torí pé ìṣe adùn Ọlọ́run dá gbogbo ṣùgbọ́n adùn sí ẹ̀ kò ní wà lọ́nà tí ó pọ̀ gaje bá ní. abá ti gbàgbé wọ́n jẹ Yusufu wọ́n fẹ́ jẹ mú obìnrin jẹ abẹ́rẹ́ gbọ́dẹ̀ ọwọ́ abẹ́ Yusuf ọmọ tí ọkọ rẹ̀ òun lọ̀gá àtẹ́mí ó lè ti ṣe dáadáa tó pọ̀ sí mi ó lè nínú àgbàlá yóò fi ọ̀rọ̀ ẹni ọba yà lágbèsí èsorí rẹ̀ èmi sì fẹ́ sórí rẹ̀ ẹ̀rọ pé kí Yúsúfù ọba lẹ́kọ̀ọ́ ní kó lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀dá mi lọ́rùn ẹ̀yìn mọ́ ní ó ti rí rẹ̀ Ah, mo jẹ tó wá dé. Ìgbìmọ̀ sọ dáadáa. Ilẹ̀ lárúbá ló kele àwọn pépà rẹ̀ wà kódà wọ́n ti ṣe kàtún rẹ̀ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Wọ́n ní ọmọ kan wọn lọ lé. Bọ́ bá ti wá sí ilé ìsinmi, wọ́n lọ wá lọ lé fún. Lọ́ba ló ọ̀lọ́ ní pé bọ́dún skul lọ́wọ́ àwọn ìgbọ́ wálé ọ̀lọ́ ní ọ̀lọ́ ọ̀lọ́ ní pé ìgbà tí fẹ́yọ̀ àwọn òbí ẹ̀ wá pọ̀ sí wàhálà kan ó ní tẹ bá fẹ́ ẹgbẹ́ tí ó ń pín ọmọ ti lọ bó sórí àwọn ọmọdé níkàlẹ̀ ó ní ẹni tí ó bá kọ́ ní tó yẹ gbọdọ̀ ní dáhùn ìbéèrè mẹ́ta ó ní tọ́wá ti lè dáhùn

àbá ní ibẹ̀ ó ní àríyìn ìṣọ́kìláwò mo fẹ́ kó o fi pèsè rẹ̀ kó o nà àbá ní mo ti gbọ́ ṣètò ọba láti rí pèsè rẹ̀ ní kò kí ni ìbéèrè rẹ̀ ó ní wípé gbogbo ìgbà rẹ̀ ayé mi ní ọba ara ń tẹ́ mọ́ sọ fún wa nípa tó bàbá dé sùkúl lójú tó là kí ni ká dára bẹ́ẹ̀ lọ sọ. ó ní bèrè ẹlẹ́gbẹ̀ta sẹ̀yìntọ́ọ̀nù ẹlẹ́lọ́ ń bínú wọ́n ní bẹ̀rẹ̀ ẹni ọlọ́run bá yóò bá jẹ́ yàrá àmọ́ ìyá bí wọ́n gbé ní ó ní jẹ́ oníjọ́jọ́ yà á ná orí rẹ̀ níbo lọ́lọ́run ti dà wọ́n nínú náà ní orí òkè iná yọ wà lára iná yọ wà máa jẹ́ ìlànà orí dáa onígbà náà bá ń jóná ẹ̀rọ fẹ́ ẹ̀kọ́ tó rọra wọn lọ́wọ́ yìí ìyàkẹ̀ṣẹ̀ sọ́nù yà àgbàjọ́ jẹ́ nù ó ní bèbèrè rẹ̀ jù kí oníbèrè mẹ́tẹ̀ẹ̀ta ní ilé bá ti lè dáhùn convincing àmà ajẹ́sẹ̀ máa ké ó ti jẹ orí ọmọ ní ìdílé mọ́ ọmọ àbá ni òbílọ yóò ah, dá

ó ní tó ṣẹlẹ̀ lórí ìdí ní kádàrà tó yẹ ó ti wà nù kádàrà tó ní àti ọ̀pá àti ọ̀jẹ̀ gbàgbé. lọ́dà mo ti lọ afáwa wípé nígbà tí mo fún ọ nígbà tí báwo ló ṣe ló dùn ún ni ó ní aṣọ ọrú ní alàlà mo fi àǹfààní dé áwù alámù mọ̀jú ṣé bẹ́ẹ̀ ni wà ó ní bẹ́ẹ̀ ni ó ní àrí ní ṣàkìlà ó ní fi sọ́kítọ̀ péènì màmí òní péènì wà ṣùgbọ́n ní òde ní péènì ṣé nǹkan kan máa ń péènì yẹn ní òde ní wọ́n ní iṣẹ́ ọlọ́run náà lè náà máa yà yí ọlọ́ Ìjọba àrùn kàwá jáwọ́

aláàyè ọwọ́ tí mo fi dá ọ kí lọ́nà mi dá ah, ọ̀rọ̀ dáadáa mọ̀ láti di ẹ̀pẹ́ ó sì ń kọ́ nígbà wá ara wọn ó sì lù ọ́ ah, ó dùn mí gan ó ní náà ní náà náà ó fi bí òbí ẹ̀lànà orí rẹ̀ tó ti tí ọ̀tẹ̀ bọ́lọ̀ ti ní ká orí orí rẹ̀ tẹ́ lórí rẹ̀ bá para ní orí rẹ̀ ó tún pé ó tún mú àwùjọ rẹ̀ lọ ma a. ẹgbẹ́ ti dorí rẹ̀ tí ò fi mọ́ tí bá ń lọ ọjọ́ ìgbà bí àbá àti ìdí analysis ṣe fún àbá àtòrí rẹ̀ pé ìlàdínà bí làákàyè ọba sí ogun làákàyè ju ogun ọgbà bàbá lọ wọ́n kọ́ńkà yín lọ bóòlù èkó ṣe kọ́ńkà yín níbi àjẹrẹ́ bí ẹni tí òun nínú èbó ni ó fẹ́ múra bí èbó nínú tíbi ló ogun bọ́ bá kàwé rẹ àrò tó tó ká ó ọba ti kàwé ní ti pẹ̀rẹ̀ wọ́n ló

tóbi fún ní ẹja tí ń bẹ nínú odò ẹja tí ń bẹ nínú odò ọmọ àtọrọ àforíjì fẹni tí màmá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ da ìlímọ̀ yóò bí ní ìlú wàá ṣe fọ́ ẹni wàyó ṣe ìròyìn àbẹ̀dá ìlànà ó ní ẹni ọba lọ́kàn ìmúṣe payọ̀ òdodo kan etí ọ̀yáwó èèyàn tí ń yà ló máa lójú ọlọ́run ti sìn ara wàyí ó ṣe lò láàbíjà ilẹ̀ ìmọ̀tò lóòrì nítorí wọn bá ń wá níbi tó o fẹ́ dé bọ́ bá nímọ̀ ó débẹ̀ ọlọ́run tó débẹ̀ ìyáwó ẹgbẹ́ rẹ̀ wá mọ̀ ìwọ́n gbogbo kalẹ̀ olóhùn owó ìdímọ̀ máa wà ẹ̀sà màdúrú jọ́nù táwọn ọ̀dọ́ wà ń bẹ̀rẹ̀ jẹ̀ yìí tẹ́gẹ́tẹ́ bá dúdú náà sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀rẹ́ rẹ̀ ọlọ́run mi jẹ́ bí wọ́n yín lọ́mọ ọlọ́run ti dàgbà kú. jẹ́jẹ́ ọlọ́run tí tí ẹ ti bí wọ́n tọrọ ọdún òṣìṣẹ́ pẹ̀lú ìgbàlọ́sẹ́ يرفع الله الذين آمنوا منكم ó kò ṣe lọ́wọ́ ọlọ́láwọn tí wọ́n bá nígbà tó òdodo nínú yín tí wọ́n sì nímà bẹ́yàn bá nímà tí ò ní tó ìmọ̀ rẹ̀ wúlò fi gbé tó máa sọ̀rọ̀ mọ̀ kò dàgbọ́n

fadlullahi alayka tí ìbá sọlọ́ ọlọ́run ọba lónìí rẹ ní wàrásùmọ́tì mu àdìjẹ́ rẹ làhámà kọ́ọ̀rí pàọ̀tún nínú àárín òbẹ́. àwọn tí wọn bá láwọn ó sọ wà lóbi yànnà nù ẹ wọ nǹkan níbi táwọn yẹn fún àáfàá náà wọn a máa fẹ́ sọnù bí wọn bá rí sọnù ó sì gbáyé wá ẹ̀tọ́ bá máa jọba ṣe ni ẹ̀tọ́ lálàáfíà bí ìgbà tó yẹ fẹ́ẹ̀rì kan bẹ́ẹ̀ nàìjíríà tó lálàáfíà níbo lẹ́yìn tó lálàáfíà wà nàìjíríà àtọ́mọ kéèké àtàgbà tá ló lálàáfíà ìwé aláàbíà púpọ̀ ló wà lára ẹ̀ olùsáré mẹ́ẹ̀lì kan ni ó tó bẹ́ẹ̀ kọ́ mọ́ màmí hẹ́lẹ́hẹ́lẹ́ àlàáfíà ló kí lọ

màlẹ́rì àwọn ìjẹ̀tú ní ilé ẹ̀díẹ̀ lójú ìjáde rẹ̀ ọgbádùn àwọn òṣùwọ̀n ojú lọ́wọ́ mi gbé ọgbádùn òkò lé wákàtí kù màlẹ́rì àti màlẹ́rì rẹ̀. ní àwọn ẹ̀kọ́ tó dá abẹ́ mẹ́rin nàìjíríà kò dìdí náà ẹbí bí náà bá wà lónìí ní pàǹdà ọmọdé ẹ̀kọ́ náà ogun olóńgbẹ̀ẹ́ta tí ìbáṣogùn àwọn aṣẹ́yìn ogun olóńgbẹ̀ẹ́ta tó gùn wáyé

ọlọ́run kó dà gbogbo òdìra tí wọ́n bá làwọn fẹ́ fi kàn ọ́ kò lè pa wà á ń dára lọ́wọ́ ní sọ fún ọmọ tẹ́lẹ̀ nínú mímọ̀ ìní ọlọ́run fi kí lọ́wọ́ bá fi ń sọ pé òun fi là nẹ́bì nínú àdúbáwọ̀ ìmà kí ló fi là nínú ní abáwọn ìmà wàkà nàfà kúrò lọ Adéyìn náà bàbá bàbí wàkà nàfà kúrò lọ Ọlá ní ọlọ́yìn ní ọlọ́run lórí rẹ̀ tóbi pọ̀, irú ọlá tọ́lọ̀ ń dà ní ẹbí irú mà tọ́lọ̀ ń bá wọn àtọ́yọ ọdún sí ọlọ́run fẹ̀mí àti ọlọ́run sàánú wa lórí parí ara ní ìdí ìlú parí rẹ̀ bá ń wí parí ẹ̀. ọlọ́run gbogbo tẹ́ ń ṣe pátápátá lè ní ọlọ́run ọba mo mú ojú àti kò sí fún mi alámọ̀ká ní pẹ̀lú ìgbọ̀n ọlọ́run fún ọlọ́run ilé ètò òfin mà wá ọlọ́mọdé ó jẹ́ balẹ̀ lọ́gbọ́n ọlọ́mọdé ó ti wá láǹfààní fún wa nímà fáwọn ọmọ wa nímà fún ẹbí wa nímà ìdílé wa yéèjì ilé tọ́là kò ní òdo tọ́là kò ní òfò tọ́là kò nínú bàjẹ́ ilé ọlọ́rọ̀ ilé onímà ìdílé olówó ìdílé oníyì ìdílé ẹlẹ́yẹ ìdílé ológo oníkọ́lọ̀ mọ́ sí ìdílé gbogbo wa nínú àwọn ààlà sábà tí wọ́n alásìkò yìí sábà parí ìdòkò tí ìyẹn náà tí ó má ìdààmú àjọ àpọ̀ sọ̀rọ̀ lọ́mọ gbàdúrà lásìkò lèmi máa fi àdúrà pàdé sábà fi pé àsìkò láti ìlú súnmọ́ àsìkò gbígbàdúrà ìdààmú àjọ àdàdà ọlọ́run ọlá ìjọba yóò gbàdúrà wa. a ní ìdí àdúrà o ẹnì kọ̀ọ̀kan wa a ní ìdí àdúrà lórí ara wa a ní ìdí àdúrà lórí ẹbí wa a ní ìdí àdúrà lórí àwùjọ wa ọ̀rọ̀ súnpádùá tẹwárí ọ̀rọ̀ nàìjíríà ní fẹ́ ìyáláyà àdúrà torí a níbomi ìdá lọ bọ́ọ̀ bá lọ bọ́ọ̀ kọ́ lọ tó bẹ́ẹ̀ bí ẹ lọ irú àìwá là ń lọ nìkan ah, yẹn ń lọ láàbọ̀ nínú wa máa ń gbé mọ́tà sí i bá kà ọlọ́run lájọ yóò fi dáadáa fún wa báwọn kan lọ ọmọ ọmọdé ọmọ ọlọ́wà ìlànà ìlànà ẹwọ a nílé béèrè béèrè ọ̀gá lónìí